كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما قال قصد على السماء من قدك أبا بطولة قدك دين وداو من كفر جدان وقوالا وتلك مسلمين من طرف برا صنع على تتيجي إنه أحاديث النبي صلى الله عليه وسلم وأنا حديث في الإمام مسلم أتى الإمام البخاري الإمام البخاري أتى الإمام مسلم سيعمد عن قراءة الصحيحين النبي صلى الله عليه وسلم الصحابية الجليلة أسماء يا أسماء لا توكي فيلقي الله عليك عليك يا أسماء لا توكي فيلقي الله عليك يا أسماء لا توكي فيلقي الله عليك má hàwọ́ mọ́wọ́ má sọ pé nǹkan bẹ lọ́wọ́ rẹ̀ òní na jáde tó bá òní tó ní sí tó fi ṣe gbajúmọ̀ wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ dáa tó kì í wọ́n ha wọn lọ́wọ́ ìrọ̀lẹ́ tó bá wọn náà kọ́ kíjáde náà sùn ẹ̀yà bẹ́ẹ̀ má tí pé sọ pé mú wá mú wá ni kò ní sọ pé bá má ha wọn lọ́wọ́ fàyó kì í lọ àlè kì í kọ́lá ọ̀bọ̀n yẹn pé kọ́lọ́mù ọba náà máa ṣe kí n kọ́mọ àtìlẹ́kùn arzikì mẹ́rin àdéhùn yìí bó ṣe kéré tó nàfààní tó máa bẹ pọ̀ nínú àǹfààní àbí àwọn tó ti jẹ́ gbogbo rẹ̀ ọ̀rọ̀ náà ni pé kí èèyàn máa náwó síbi tí àwọn ẹ̀rọ tẹ́lẹ̀ náwó sí èèyàn máa náwó síbi tó yẹ kí àwọn náwó sí ntọ́jọ́ra yẹn tó yẹ kí yẹn ṣe yẹn máa ṣe ntọ́jọ́ra yẹn tó yẹ kí yẹn ṣe èèyàn máa ṣe tí yẹn bá ṣe tán ni ó ṣe wọn sọ pé a ah, èèyàn ṣe fòwò èèyàn ṣe fòwò ìyàwó nìdíwó kò ná lórí ìyàwó ọmọ nìdíwó kò ná lórí ọmọ ẹlòmíràn òun fẹ́ kọ́lé òun fẹ́ kọ́lé òun fẹ́ kọ́lé. ẹlòmíì ni òun fẹ́ra mọ́tò òun fẹ́ra mọ́tò ẹlòmíì ni òun fẹ́ra lẹ̀ òun fẹ́ra lẹ̀ òun fẹ́ra lẹ̀ ìkọkàn òbí kan lọ́wọ́ nítorí kí wọ́n bẹ́ẹ̀ kí wọ́n ṣe náà ní sọ́nà wà tìpá sí rèé ṣùgbọ́n pẹ̀lú kó dé ẹ̀tọ́ lé lọ́wọ́ àwọn kankan bẹ tó wá ti bọ́ àti táwọn ṣe díẹ̀ ẹ̀kọ́ tó yẹ káwọn ọmọ oníṣẹ́ ọ̀gbọ́n àbánilákòókò yẹn wọ́n tara pé ìhà ọmọwọ́ ọ̀dọ́ bẹ kọ́lé ọ̀dọ́ ralẹ̀ ọ̀dọ́ ramútọ̀ àdékọ̀ dídá kí wọ́n gbà tí wọ́n bá gbà kí wọ́n rí ìgbéyàwó náà èèyàn lẹ́mọ̀sẹ̀ lẹ́mọ̀sẹ̀ dí lọ́jọ́ iwájú àdékọ̀ pẹ̀lú wàhálà wọn jẹ̀dí ẹ̀yìn tí àǹtá máa bá bàṣẹ tárí sèké bá dọ̀rọ̀ ìyá dẹ̀ ralẹ̀ bá dọ̀rọ̀ ìyá dẹ̀ kọ́lé bá dọ̀rọ̀ ìyá dẹ̀ sèké ìyá dẹ̀ ramútọ̀ bẹ́ẹ̀ ni nípa kí wọ́n lé lórí lóbi kí wọ́n máa ha ọmọ ọ̀pẹ́ ah, rárá rárá rárá. Ẹ̀sìn wọn ti dàgbà wọn ò níbi kan báyìí wọn ò níbi kan báyìí. Nítorí kí wọ́n ṣe fún kí wọ́n máa ṣe kí wọ́n ṣe lábàá ti ṣe àbí kí wọ́n fẹ́ kí wọ́n máa ṣe fún kí wọ́n fẹ́ láti ṣe. Wọ́n máa sọ pé àfọwọ́n àfọwọ́n àfọwọ́n àfọmọ́rẹ̀ àfọmọ́rẹ̀ àfọmọ́rẹ̀ àfọyàwọ́ àfọyàwọ́ àfọyàwọ́. Lọ́ba ṣe mọ ìyẹn ó sì ṣe mọ́ra wọn èèyàn sì ṣe mọ̀nà àmọ́ ẹ̀sọ́ ṣẹlẹ̀ bí tó wà bùkátà ọmọ fún òní lọ́wọ́ bẹ́ẹ̀ ni àwọn alásùnmọ́ náà kí wọ́n máa hàwọ́ náà kí wọ́n máa hàwọ́ láti fún wọn nípa kí wọ́n fún wọn especially àwọn tí àwọn tí wọn ò ní especially àwọn tí wọn ò ní kò bá mu rárá torí tí àwọn yẹn máa fi ń hàwọ́ náà náà fi ń fẹ́ náwó náà pé yọ̀ọ̀tàn yọ̀ọ̀tàn yọ̀ọ̀tàn àbí tọ́bátán tọ́bátán bọ̀ làwọn ṣe yẹn ọ̀ràn tí ọlọ́run ọba tí ó ṣe lẹ́yìn fáwọn kì í ṣe pé lọ dá àwọn ó wọ ọlọ́run ọba ló ti ṣe ọlọ́run ọba ló ti mẹ́jọ ti ṣe mí tí wọ́n mọ̀ bọ́lá náà kan náà ti ṣe yíwọ̀n fẹ́ tẹ́lẹ̀ tó bá náà ti rí tọ́tọ́ ká ní ẹ̀rẹ́ ti dà tí èsì torí kárí mu tí èsì torí kárí mu tí èsì torí kárí mu ọlọ́run ọba ọmọ bẹ́ẹ̀ sàrẹ́ ọlọ́run ọmọ yóò dẹ̀kú dẹ̀fọn náà tún yọ afọ ọlọ́run ọmọ ìlẹ̀kùn tí ó sì fẹ́ wọ́n yẹ kó yẹ ká máa lọ́wọ́ orí dáadáa ẹni tí bá ń náwó síbi tọ́jà àyàn kiri náà pè lápá níta náà dèrè ní lára tó ké ìfàyókè àlọ́ àrẹ kì wọ́n bá ti mọ ẹ̀ jà mọ́ra ẹ lọ́wọ́ náà náà wọ́n kọ́lẹ́ tó sí. حقه والمسكين وابن السبيل ọlọ́run bá bá anabi sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn àmì ọmọlẹ̀ ní báyìí lórí anabi wòlẹ̀ ń tọrẹ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni àwọn aláṣùmọ̀ anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ fáwọn àbẹ̀ lẹ́yìn fún sọ́hó wàlẹ̀ rọ̀ṣọ́lẹ̀ lọ́rùkọ́ bá iná àwọn ti ní àti ní ntọ́nà fún wọn àwọn ará àwọn aláṣùmọ̀ anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé àwọn àmì ọmọ anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ anabi ألم تر أن الله يبسط الرزق من يشاء ويقدر إن في ذلك لآيات لقوم يؤمنون من سورة الروم فآت ذا القربى آية قتل فآت ذا القربى حقه المسكين وابن السبيل سبحان الله so inú ẹ̀tọ́ tó yẹ kí n ṣe ìṣe كو yẹn كو jẹ́ ó kù kò jẹ́ àdìsí kù oníkẹ́rin máa di kí n rẹ̀ oníkẹ́rin máa di tí wọ́n bẹ̀rẹ̀. kò rí kí wọn má ṣe kí wọn ṣe látòkè ya asmá látòkè náà àwọn ọmọ ọyọ kí àlọ àlẹ kọlọ náà wọn máa tilẹ̀ kọ́ nìkìlẹ fún lọ́wọ́ jẹ́ pé ọgbà tí wọ́n bá ti dé ojoojúmọ́ tí ojoojúmọ́ tí kìnnìún bá ti ń sàkálẹ̀ tí ọ̀rọ̀ bá ti ń ọ̀rọ̀ wọn ti ń yọ mọ́lákùnrin jẹ́ wọn sàkálẹ̀ àti sàdé tàn síwájú àfi ń gbé adé tẹ̀mí ìdáṣẹ́ àfọwọ́n sàkálẹ̀ rẹ̀ lọ́wọ́ ọba ẹni tí ń náwó sọ́nà sọ́nà ọba sàrọ̀ fún ní ẹni tẹ́ni tó ń náwó síbi tẹ́ kó náà sí sàrọ̀ fún ẹ̀kẹ́jọ́ ọmọ sọ pé ẹni tí ń ná ẹni tí ò ń ná síbi tẹ́ kó náà sí ti ń háwọ́ máwọ́. ìrẹ́lẹ̀ ọba má sàrọ̀ ẹni pé pàǹtí bẹ́ẹ̀ láwọ̀ rẹ̀ ní ẹni náà sọ pé yọ́ọ́ máa di ọmọ wa máa sọ ọgbẹ́ ẹ̀kọ́ ní láti tẹ́ ẹ̀kọ́ náà sí ẹlòmíì lè máa ní ìyàwó ni ẹlòmíì lè máa ní tiẹ̀ ẹ̀yẹ nǹkan ní ọmọ ọmọláyà ó sì yẹ kó náà síbi tẹ àwọn kìí sàwọn èèyàn nǹkan lọ́dọ̀ rẹ̀ lórí àwọn tó ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ kò ṣe tí ò ṣe lọ́dọ̀ rẹ̀ ló sì náwó ẹlẹ́yìn mẹ́ta kú tẹ̀lé má máa ti ya nínú ọmọ ọba tó níwọ̀n ọlẹ́ má ti mọ ìyàwó ẹ̀ kó sọ̀rọ̀ mẹ́ kọ́lọ̀ kọ́ sọ̀rọ̀ lóde. ní ẹ̀kọ́ wọn kò ṣe wà bẹ́ẹ̀ látara ìṣe pẹpẹ ó ṣe kọlọmọ wà so hadith ń ṣe arábí kò ní ká máa ná owó síbi tí ó yẹ ká dá sí lọ́jọ́ rẹ̀ bẹ̀rẹ̀ kó ká ṣe wọ́n dá bí sọ́nà yàn gánà lọ́jọ́ pé nínú àwọn ìta kan ó jẹ́ ọlọ́run àbá ká máa ṣe lórí pé bàbá ti fẹ́ kọ́lọ́run ọba ṣe sí bàbá ti fẹ́ kọ́lọ́run ọba ṣe fún wa sí ẹ̀yìn náà ṣe máa ṣe sí kọta kọsẹ́ ní tí ọ̀dùn kátà ọlọ́run bá wa subhanahu wa ta'ala. nǹkan náà wàá ṣe fún wa ká ṣe ibi tó tọ́ ká lọ síbi tó tọ́ iná ẹ̀ ti ọ̀nà ọ̀tún àbí sísá àbí ojú rẹ̀ àti kí ni wọ́n ti ń pè àánú látọ̀dọ̀ rẹ̀ fún wa subhanahu wa ta'ala. ọlọ́run ti jẹ́ pé ó gba ẹni tẹ́ máa ń sáwọn ọlọ́run láìpẹ́ ń sáwọn ọlọ́run láìpẹ́ ń sáwọn wọ́n sì pèsè àyè àkàrà ìdílé sọ̀rọ̀ ọ̀hún ọ̀dà aláṣẹ náà lánàá. nínú àwọn kan tó pa àwọn àjọ tó ṣíwájú wa òun náà làwọn ọlọ́run mi sọ pé ọmọ yóò tọ́ṣọ́ àná sí ipa ọ̀la ẹ̀ka fún mi fẹ́ tó mùsàtò fàṣọ rẹ mùsàtò ọ̀rọ̀ọ̀bù. so that ahọ́n dáa. àwọn ọ̀nà ni mọ́nà alwajib albọ́k mọ́nà alwajib nítorí ẹ̀ka àti pẹ́pẹ́rẹ́ àti ẹ̀ma ṣe bẹ́ẹ̀ aṣọ èèyàn ṣe lọ́tún lọ́jọ́ ọ̀kọ̀rọ̀ pé kọ́tún máa bá sọ́wọ́ àwọn títẹ̀ náà máa bá sọ́wọ́ àwọn kò sí ètò dáadẹ́ wọ́n kà jùlọ àwọn so kábíyànjú àti mọ̀ náà ó sì pẹ̀lú àwọn ló ń kàkó bá ṣe rí mọ́ náà ní ṣe dáadáa kò dìgbà tó bá yà sẹ́ pọ̀

sí ìtọ́jú ìtọ́jú ìtọ́ tí kíkẹ́tọ́ lọ́n tẹ́tí ọ̀hàn lára òbí ẹ̀ tí ọ̀hàn lára òbí ẹ̀ bẹ́ẹ̀ náà nìyàwó bẹ́ẹ̀ náà lọ́mọ wọn náà bá ti pẹ́ ẹ̀ ń ó gbìyànjú àtúnṣe tó dá fún wa náà bẹ́ẹ̀ ni tí wọ́n fẹ́ bí ara ìjọba tó fún yàrá ìròyìn náà òde kan yá tọ́lọ́sì so lọ́nà tó kàṣẹ kámá tó kámá kẹ́yìn máa dìrọ̀ ọmọ rẹ̀ yẹn pé kẹ́yìn máa kẹ́yìn máa máa sàn kẹ́yìn máa máa kọ̀ láti nínú abẹ́sọ̀ kẹ́yìn dàtí bẹ́ẹ̀ sì ni kẹ́yìn kẹ́yìn nà yẹn alátàfọ́ alátàfọ́ kakó làbà so kí wọn máa ṣe bẹ́ẹ̀ torí àwọn tó bá tó bá wà lóde àwọn ẹni náà kọ bù ọ àwọn tó ṣe lẹ́nu náà kọ bù ọ wọn wà tí wọn sọ tí wọn sọ náà ní àpáyé ọmọ owó náà wọn tí wọn tó bá ṣe kákó tó lọ́wọ́n tó ṣe pé ẹ má nílò iṣẹ́ síbi ọlọ́wọ́n ọ̀bọ̀ ọdún filẹ̀ òdún fira rẹ̀ so kọ́lọ́ńkọ́ sàmúnà àkọ́kọ́ àwọn ṣe ká àti máa ṣe dáadáa pẹ̀lú kọ́nà máa fún àwọn dúkìá wọ́n bá ṣe máa wọ́n bá ṣe máa lọ́jọ́ ìta ní ìta lè ṣe àníyàn dáadáa àníyàn tọ́lá ọ̀bà àníyàn tọ́lá ọ̀bà tí yẹ ṣe àníyàn kàníyàn tí yẹ ṣe kókó lè kárí mu àbí kí wọ́n bá máa yàn yàn lórí pé àwọn ah, olè náwó olè ṣe kílò lè kílò àníyàn ńlá fámìlì kọ́bílẹ̀ kọ́bílẹ̀ kọ́ máa dà wọ́n díẹ̀ kọ́ bá rí lẹ́nu kọ́ máa kọ́ máa dà wọ́n bí ẹran àti kọ́ máa fi mú wọn má bẹ́ àbí torí pé kàkà lọ́fẹ́ jẹ́ kí wọ́n sùn jẹ́ ní fámìlì wọn ẹ̀yìn òní kò ní dáadáa lọ́dọ̀ náà bẹ́ẹ̀ náà ti máa ń ṣe bẹ́ẹ̀ fáwọn èèyàn náà kò ní dáadáa lọ́dọ̀ náà kọ́lọ́kọ́ṣọ́ rẹ̀ kò ní ládá lọ́dọ̀ náà ẹ̀ṣẹ̀ náà tó méga so ṣùgbọ́n èèyàn ń ṣe torí ó fi ṣe dọ́là sẹ́bí pé ní àti táwọn ẹgbẹ́ wọn lé lórí òun ló ṣe àwọn ọ̀dọ́ náà ẹgbẹ́ wọn kọ́ máa pàkọ́ máa ṣe bẹ̀rẹ̀ inú ọ̀ràn àti akọ́sọ́ọ̀bì ó ṣe ló fi ṣe torítọ́ lọ́wọ́ tí ètò tó pé ń ṣe pé kọ́ọ̀bì ọ̀sán máa rò pé òun lẹ́nu ọmọ dáadáa lọ́mọ rọ́bì ẹ̀ lójú òbí ìyá pé tẹ́lẹ̀ mi ìtọ́jú ẹ̀ bá kú kò ní dáadáa aláàtì ṣe máa ń kẹ́ bàbá bọ̀bì. nínú àwọn ọmọ mímọ́ dáadáa tí wọ́n ṣe jù ni tí àwọn òṣìṣẹ́ mọ̀ lè gbà wọn dáadáa bàbá àwọn tí a kàn sára sínú ẹbí wọn nú ẹbí tọ́jú àyàn pọ̀ àtọ́sọ ìjọ papọ̀ mọ́ra wọn tí ìwọ̀n orí wọn tí àwọn àwọn ṣe tí ìwọ̀n sọ abájọ́ ah, bí kan sọ pé tó sì báyìí lágbájọ́ sí ìtàn báyìí fẹ́lẹ̀ tí àwọn àṣẹ pẹ̀lú ẹ̀ ń túmọ̀ sí pé wọ́n máa rí nínú ládàá gidi ni wọ́n jẹ́ pé ọ̀bí ti kú ọ̀bí ti kú ọ̀bí tó ń ṣe tó torí ẹ̀kọ́ tí ọlọ́run ló kọ́nà òbí lọ́dọ̀ bàbá lọ́dún náà. so ẹni tí wọ́n ń ṣe nǹkan tó tọ́lọ̀ náà ní ìrìnàjò ẹni tí wọ́n bá ṣe nǹkan tó tọ́lọ̀ rírà tó rẹ́sì rẹ̀ bí ìgbà tí ọ̀tẹ̀ ọ̀tẹ̀ rẹ́sì rẹ̀ kò ní ńlá dá rẹ́sì dẹ́sẹ̀ kọ́lọ́kọ́sọ àmì sìkárì rẹ̀. wọn náà sọ pé wàlá tó tẹ̀lé sọ̀rọ̀ kọ́ ti fún bèbí mọ́ni àbá kálárì ní kẹkọ̀ọ́ra ẹ má fi sùkà ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ pé tí wọ́n tó ń tẹ bá ṣe dáadáa fún tẹ̀sí kí wọ́n tẹ́ bá wá gbé ọmọ nílà ọ̀rọ̀ dọ̀tí ọ̀rọ̀ tó lè sọ̀rọ̀ àtìrẹ̀gún ẹ má fi balẹ̀ dákọ́ lọ́dún kẹsì jẹ́ sàrà àfẹ́sẹ̀ owó tẹ ẹ ná ẹ má fi balẹ̀ ọjà gẹ́gẹ́ bí ẹni tí ń náwó kárí mi nítorí kárí mi máa ń ba ṣẹ́jẹ́ ní kọ́lọ́kọ́ṣọ́ àgbẹ̀ ìmọ̀ nǹkan tí wọn máa ń da àdàbí ẹgbẹ́ ìdòdó ṣẹ́kù iṣẹ́ tí kálọ̀ bá ti wà ló bàjẹ́ nǹkan ọ̀kọ́ṣọ́ wa ń bẹ̀. wọn kọ sọ̀rọ̀ náà ṣùgbọ́n ara tó kí ìfàyè kí ọlọ́wọ́ rẹ̀ ni. wọn náà sọ pé àmọ́ àǹfààní pàwọ́ ìkúrẹ́fù ìwọ tẹ́ bá ti ná ó jẹ́ àtọ́ náà bá ti dáadáa o àwọn náà bá náà wọ́n sàdìpẹ̀lẹ̀ náà ó sì rọ́ náà ó sì من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه الله اضعافا مضاعفه ان تقرض الله قرضا حسنا يضاعفه الله يضاعفه لكم ويكفر لكم والله شيخ عليم سو الله شيخ حليم سدد ايا قوم فانا في انسي على عبالي يقول اه ọbàtí ní náà sọdọ̀ àtọ̀nà ọba tọ̀nà tẹ́ tọ̀nà ọba nìkẹ́ kódà bí èsù bá fẹ́ máa dẹ́rù bọ́ ọjọ́ ọbẹ̀rù ọlọ́run ọba ní sọ̀rọ̀ òun ó ṣe àdìpẹ̀lẹ̀ àdìpẹ̀lẹ̀ àdìpẹ̀lẹ̀ fún wọn ọ̀dọ̀ àhàmùdọ̀ ọlọ́hà ńgbà mí tani ọ̀nà ọ̀sẹ̀ jàǹtọ̀ náà lọ́kọ́ ṣàdìpẹ̀lẹ̀ tó tóbi fún tó pọ̀ so ọ̀rọ̀ náà bá ọlọ́run sọ pé pé إنما يعدكم الشيطان الشيطان يعدكم الفقر و... أي... أي الشيطان يعدكم الفقر والفحشاء الشيطان يعدكم يعدكم الفقر ويعدكم الفقر ويأمركم بالفحشاء و... و... والله يعدكم نقرة منه وصلى والله واسع عليكم ṣọ́ọ̀tù lọ́kọ̀rọ̀ so èsù ní jẹ́bẹ̀ èsù ọlọ́nkọ́sọ ọ̀rẹ́ ẹ̀yàrídẹ́kùn ọ̀fàkọ̀ àṣetán ẹ̀yàrídẹ́kùn ọ̀fàkọ̀ àṣetán ní máa ṣe kéde yóò máa ṣe pé à tẹ̀ bá náwó ẹ̀ tó sì ẹ̀ bá ní mímọ́ ẹ̀ má jòkè ní ẹ̀ má jòkè mímọ́ bẹ́ẹ̀ fẹ́ ṣe síta ẹ̀ fẹ́ fẹ́ fẹ́ ẹ̀ má ṣe yà ẹ̀ kẹ́kẹ́ mọ́ kọ́dà ìṣọ́ máa kọ́ bá mi di pé ẹ̀ṣẹ̀ ìdájọ́ pé ẹ̀ṣẹ̀ tí mo ń pọ̀ jù ló jẹ́ kí nìkan kò sí tó bá dìde kí wọ́n táyà nìyí ṣé kí ẹ má nà ọgbẹ̀ lẹ́yìn yẹn lọ́dọ̀ tó tọ́ lọ́wọ́ bá náà fẹ́ ó ń tọ̀ náà fi lẹ̀ ṣùgbọ́n lẹ́sẹ̀ ọmọ sọ pé ara o ká má nà ọmọdé ó ti pọ̀ ju ilé ìṣe kí nìkan kaba o àbí ètò ìṣe kí nìkan kaba nìkan ti pọ̀ tí sọ ma gbé sọ kálukú lẹ́yìn àyè nàìjọ́ ní ẹ̀ka máa ẹ̀rí alágbájá lọ́jọ́ pé nàìjọ́ ní ẹ̀ka máa ara bí ṣe ṣe máa jọ alẹ́ ṣe ṣe ọ̀yà mọ́lùkà bẹ̀rẹ̀ fàṣà ọlọ́ọ̀ yà ẹ̀dá fún àkùpàtà fún ìfọdlá ọlọ́rọ̀ ọ̀sán àdé. ọlọ́run bá sì máa yọ pé ọ̀hún sì máa àdán ọ̀tá bá wà ìṣúná tó máa pa aláta ṣàbù kéèyàn ṣàbù kọ́lọ̀ kan ṣọ́ra mẹ́ta. ṣùgbọ́n ọlọ́run bá sùn hánà tààlà wọ́n máa ń pa aláṣẹ káṣí dáadáa àgbà yóò máa pa aláṣẹ yóò máa sàdéhùn pé wọ́n fò dídì bàbá. sọ́nà bá fọlẹ́ fẹ̀lẹ́ kí ló tún kù. والله يعيدكم مغفرة منه وفضلا بẹ́ẹ̀ ni ọlá àdékù ọlá ọmọ sàlékún ìyá ní pé ọba ti ná ọmọ sàlékún fún mi sáàjì ká níyàn lọ dáa sì má bàa tó ṣe jẹ pẹ̀lú pẹ̀lú ọ̀rọ̀ ẹni pẹ̀lú mọ́nì èrègún àti àlàbà lọ́sọ̀tà. àlùmánì kan máa ń pẹ́ ẹ̀pẹ́ mi mo ṣe báyìí mo ṣe báyìí ọ̀rọ̀ ń tàn tó ṣe báyìí èèyàn sọ wá jẹun kí à ń ṣe fún mi àbí èèyàn ń sọ ibi tó ti gbọ́ kọ́lá tó tẹ̀lé gbọ́dọ̀ kò tẹ̀lé dá. àwọn ọlọ́mọdé máa ń fẹ́ gbaṣẹ́ àwọn èèyàn jẹ́ pé àwọn wọn máa ṣèṣe bíi wọn máa ṣèṣe bùtùlù. so kọ́lá nǹkan máa jẹ́ rí tí ọba ṣẹlẹ̀ jẹ́ kó sọ àwọn ẹ̀kọ́ ṣẹlẹ̀ so that ìṣe ojúṣe ó ṣe kókó jù kọ́kọ́ sojúṣe lára àwọn.

ìjọ ní ìjọ lọ́la ọbẹ̀ kò sáfẹ́ tí wọ́n ṣe àfikún wọn mú bí mi ní aṣọ bí bí nǹkan ní ọ̀ràn rántí àwọn ọmọ kọjá tó lè kéwu wọn kò sí tọkàn wọn lè kéwu tí wọ́n ti kọ́ ẹ̀kọ́ gidi kò sí tọkàn wọn ètò skul kò sí tọkàn wọn. tọ́lá ọ̀bí mi ọ̀nà kí wọ́n fọkàn dọ́kítà gbá àwọn ọmọ lọ síbi tí wọ́n fẹ́ lọ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan àbí ọ̀bí lọ́dún kẹ́rì kò táyì rẹ̀ bá wà. ọkọ̀ náà kọ́ ọkọ̀ tó ní kó fi gbéyàwó ẹ̀ yóò ní kọ́ wọkọ̀ yóò ní kí ọwọ́ wọn kọ̀ ní. tọ́lá wa lọ tẹ́kí lọ́wọ́ lọ́kọ̀ náà mo fi hàn wọ́n lọ́wọ́ ọkọ̀ àbí kó fún lọ́wọ́ lọ́wọ́ kadà. sọ àwọn adakọ̀ kadà máa ń ọdún ìdọ̀rúra fọ́bìnrin kò síbi tó ń tọ́jú ẹ̀ pé ọ̀bìnrin òbí kàtó lọ́ọ́ ṣe é kẹ́kẹ́ nígbàdàn ibi tí níbi tí mọ́tò bá nọ sẹ́yìn lọ́kọ́ obìnrin ọ̀jẹ̀ ọ̀kadà náà àwọn fún yàrá ẹ̀kọ́ ọ̀kadà tí ọ̀ tí bá wà ń lọ yóò ààrẹ ní tí ó dé lọ́jọ́ yóò dé wọn ọjọ́ kan yóò dé àà kọjá o kó o gbé hàn torí tọ́lọ́ ìyàwó tó o sì mọ́tò rẹ̀ bí ìyàwó rẹ̀ yóò tó fi gbọ́ àwọn ọmọ yóò tó fi gbé ọmọ na tó fi gbẹ́jọ́ bá rẹ̀ sùfàánà bẹ́ẹ̀ ah ẹlòmíì tó bá fi ń dàgbà yóò sì máa yé tiẹ̀ sùfàánà yóò sì máa kíkóló tó ọ̀dà aburú aburú nǹkan tó kí kí nítorí kí n ṣe kó má rí ṣe. ẹlòmíràn fẹ́ ọmọ ojúṣe ẹbẹ sojúṣe ẹ̀sùgbọ́n subhanallah alazim kò sí lórí àníyàn rẹ̀ ọlọ́run máa sàn ní ẹ̀rọ máa sàn lẹ́tà níyàn wọn náà máa jẹ ká máa fàdí àlá kan ṣiṣẹ́ lórí ká ṣe wọn máa jẹ ká dá sábà lọ́dọ̀ ní ká ṣe subhanahu wa ta'ala kan lè tó fi wọn mẹ́jọ kára fi ṣe kára fi sọ ọ̀nà máa fún wa ṣe wọn máa fún wa ṣe kú náà sì bẹ̀rẹ̀ sọ̀rọ̀ àkọsí bí ajé káyọ̀ sí ọmọ rẹ̀ láyà pàṣẹ àwọn ó sì bẹ́ẹ̀ fún ọdún àti fámìlì àti ọdún mùsùlùmí. látó kí fàyè kí ọlọ́ nítorí àwọn aṣọ ìṣe sọ̀rọ̀ nígbà ní dáadáa tí àwọn bá lọ síbi dáadáa alọ́lẹ̀ gbà lọ́wọ́ ń pa nǹkó gbé fáwọn míì ọ̀nà kọ́ṣà ni kọ́ṣà wọn bẹ̀rẹ̀ ní ọdún àbàlẹ̀ kọ́ṣà ti tòkọ̀ lọ. tọ́lá wọn bá tẹ̀ wá ní ọ́fíìsì àdéhùn fún ẹ tí ò sí tí ò sí mọ́ àbí tí ò sí tó ah wọ́n ti ìgbà tọ́lá ní kọ́ wà kó sọ́ọ́ ti ṣe tọ́lá wọn sọ́ọ́ tọ́lá bẹ̀rù wọ́n sì lámì àdàdà sí ọlọ́run tún ní hikman wọ́n tún ní hikman tó wà ń bẹ̀ pé bí òṣèlú tó ti tẹ́lẹ̀ mọ́ o àbí bí òṣèlú pé bí òṣèlú sí mọ́ o sígbà tó sá wà ọ̀sá àti ìlú ṣe pé ṣe òfin ṣe bàná òfin ṣe bàná torí àìlówó lọ́wọ́ ẹlòmíràn ló jẹ́ ṣàgbéjẹ́ mọ́wọ́ ìgbà tó bá ń bẹ lọ́wọ́ kò ní ṣàgbéjẹ́ mọ́wọ́ títí ò rí bẹ́ẹ̀ wọn dé pápá lọ ìmọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ mọ́ lára rẹ̀ ọlọ́run lọ́mọ tó kù ṣe fún ọ lọ́nà tó tó tó jù bẹ́ẹ̀ tọ́lọ́run wá sí bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ṣe rí mẹ́rin ọlọ́run lọ́mọ dàgbà ṣe sọ tí wọ́n mọ̀ sọ́mọ nà pé gbàtọ́ pátó tó ti níyẹn sọ orí ṣe dáadáa ìyẹn ni sọ ló ṣe tó dáa sọ fi ṣe dáadáa tó jẹ́ pé tọ́lọ́run ọba rẹ̀ wá ló ń tọ́lọ́run ṣe fún yẹn dáadáa kó sá gbìyànjú àti gbé dáadáa torí òde máa pámẹ́rẹ́ǹtì lọ tọ́wọ́ pámẹ́rẹ́ǹtì lára rẹ̀ ìwà gan kọ́dà tó náà ọba gbàdá tàbí tó ọba sì fi kú tí bá ń dókun dá ọba náà sá padà fi dára ń lẹ gbogbo èyíkéyìí dára ìdánságbìyànjú àti yòó síbi tó yẹ kó lọ sí láàrin wọn sọlọ nǹkan jẹ pípẹ́ tó náà ọba nìkan sì má ti kárí mi má sì má jẹ́ káàrin ọmọ má pé kó ṣe káàkiri má pé ẹlòmíì tó fẹ́ ṣe kan kò sí kò sí síkìtì níbi ọ̀rọ̀ rẹ̀ nǹkan tí wọn máa ṣe láti pamọ́ àwọn ọ̀rẹ́ ó sì ṣe ìyàwó ti gbọ́ pọ́tọ́ ṣe wáyé pé ìyàwó náà lọ́kọ́ ti dákọ́ tó ṣe tí èsì pé kí n sùn hánà lẹ́ ọmọ ti dákọ́ tó ṣe pé kí n tẹ̀sán wọn tí ìwáyé pé nǹkan náà bá ti sàn àbí tó wáyé pé ọjọ́ pé nǹkan ọ̀bìnrin lọ́dọ̀ ṣe sí ìyàwó lọ́dọ̀ gada sọ̀dọ̀ ìyàwó rẹ̀ àbí ìyàwó náà fẹ́ babalájọ́dọ̀ nǹkan ọkùnrin ló lè fi ọkọ ọmọ akọ́sùn pé yóò jẹ́ kọ́ àkọ́sùn sọ́dọ̀ ọkùnrin. ìmọ̀ yóò dùn mọ́ wọn náà kẹ́kẹ́ sẹ́kìrìtì ẹ̀ máa ń sùn hàn dáadáa kí wọ́n máa tẹ sáyé abẹ́tọ́ bẹ́ẹ̀ ṣe so kò bá mu rárá tí wọ́n bá ti tó tọ́lá wọn bá tó tọ́lá wọn náà nà jẹ́ ẹ̀yìn náà ẹ̀yìn máa ń gbìyànjú àti pàṣẹ mọ́ lóṣù àyàn bá mà pé báyìí báyìí báyìí máa yìnyín ẹ̀ máa yìnyín ẹ̀ máa yìnyín ẹ̀ ọlọ́mọdé kí ó gba ládàá kó kó dín ládàá kó ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn bẹ́ẹ̀ pé ẹnu mẹ́fẹ́ yìnyín bẹ́ẹ̀ pé wọ́n fẹ́ sùn hàn dáadáa níta bá sọ pé fún mọ̀nà sábà jẹ́ pé nǹkan ìdáná kò sí àwọn àtúbá kọ́ àwọn ọmọ àtúbá kọ́ àwọn tọrọ àforíjì ó sì máa dúpẹ́ ọmọ àkọ́ òun rí bẹ́ẹ̀ ń ṣe ń pè bí wọ́n ṣe ń tò. ìyá àsùnmá lára tó kí fàyókì àlọ́ àrèkì ọmọ kò ṣàyẹ̀wò ọmọ kò kọ àwọn ṣe é bí ó ti wà wọn àwọn àgbàdo àwọn lójú ọmọ gbogbo dáadáa náà ṣe máa mo lè kẹ́rọ̀ kó sì gba ọ̀rọ̀ bàbá ṣe lẹ́sìn bàbá ní kaba ní kaba ní kase bàbá ní kaba fún àṣẹ dáadáa kájọ kó gbà lẹ́sìn fún wa ní dáadáa fún wa ó jẹ́ àfẹ́rẹ́ ọ̀rọ̀ rẹ̀ láyà káàkiri àwọn سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. نعم. إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى